èmi balẹ̀ gbẹ̀rún àọ́ fún yìn olùgbàlà ògo ọlọ́run ọba mi ìṣẹ́gun oore rẹ̀. àpáta ayérayé ibi ìsádi olódodo olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run ọba tí ń jẹ́ èmi ni bá ṣe bẹ̀rù wa tó fi ṣẹ́ ogun rán Adagba àmọ́pàrọ̀ oyè Bishop àti àpọ́sítélì ọkàn wa balógun níbi tí ogun ti lé oníṣẹ́ ìyanu ìṣẹ́jú ìṣẹ́jú bàbá wa ọkọ̀ ọ̀pọ̀ ọkọ̀ ìjọ olúwa wa ọlọ́run wa ọba tí ń jẹ́ èmi ni èmi ni èmi ni má ṣe bẹ̀rù ọlọ́run tó ní ká wà láyé ká wà láàyè ká wà láàyè ara wa agbápá wa ó ṣe gbé alanu ọ̀rọ̀ jáde ẹgbẹ́sẹ̀ wa ó ṣe gbé ẹlòmílì ìtají láàárọ̀ yìí ó ti jẹun ní ìtají láàárọ̀ ẹlòmíì ti mú mi kí ló wọlé tà ní máa dúpẹ́ wọn ni àǹtí ìtútù dé gbogbo àlá ni a máa yan ọlọ́run ẹ wo ṣe lẹ̀ ń yọ̀ ni ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó lè gba ìgbà wa bàbá dáadáa ọlọ́run tó mọ ilẹ̀ tó mọ́ wa láàárọ̀ ẹ̀ olómọ ilẹ̀ tó máa ṣú ṣe rí ẹlòmíì sáṣọ láàárọ̀ ẹ̀ báyìí ní ìsìnkú ní dúró ka kílẹ̀ tó ṣú ẹlòmíì làbá ka ẹlòmíì báyìí ní ìsìnyìí kò mọ̀ bí alẹ́ alẹ́ ìmáa mọ́ ilẹ̀ alẹ́ yìí ó sì máa ṣú mọ́ lójú òun tó jẹ́ pé kò gbà ní ìṣẹ́jú kan báyìí láti mú wa kúrò lórí ilẹ̀ alààyè ṣùgbọ́n Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ bíbélì sọ pé gbogbo wa tá a bá ṣì wà láyé ó ní ìrètí ń bẹ fún wa torí pé ìrètí ń bẹ fún wa lónìí òun ló jẹ́ kí n fi kí n kàbọ̀ sórí ètò yìí ètò wa Ògo Ìgbàlà lórí Orísun ọ̀rọ̀ kẹta bá ti dé ọ̀rọ̀ Ọlọ́run máa jáde sí wa àwọn olórin ẹ̀mí máa bá wa dá sí a máa gbórin lọ́lọ́kan òjọ̀kan láti rú ìgbàgbọ́ wa sókè èyí mo fi kí n kàbọ̀ mo lérò pé bíbélì yín ẹ sì pa àwọn dáadé sì pa àwọn mọ́mí àti àwọn àbúrò mi torí pé kí ni ọlọ́run máa bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n kí n tó wọ inú ká tó pé àwọn ìránṣẹ́ ọlọ́run wọlé màá mm, kọ́kọ́ dárúkọ mi fún yín náà èmi ti yín tòótọ́ kẹ́hìndé aya afẹ́ ẹlòmíà ní yàyàdì wọn lọmọge afẹ́ gbogbo ibi tẹ́ ẹ bá pè mí sí ẹ wo èmi mò ń dá yín lóhùn ṣe dáadáa mò ń ké dáadáa lẹ́wà torí gbogbo àwọn ọmọ ìjọba báyìí kò sí kankan tá a yọ sọnù bí ọwọ́ wọn ní gẹ́gẹ́ bí mo ṣe ń ba lọ lẹ́ẹ̀kan ẹlòmíà ní kí ló tẹ́ fi ní ká máa yan Ọlọ́run ní gbogbo ìgbà ẹ wo ayọ̀ là ń yọ̀ ẹlòmíà náà àdúrà òun ò tí gbà àti january lòun ti bẹ lọ́hùn owó skul lòun wá ẹlòmíà níyàwó lòun wá ọlọ́run ò tí gbọ́ àǹtí yìí ní ká máa dúpẹ́ ẹ wo ayọ̀lá ayọ̀ lẹ́ẹ̀kan sí i torí pé kí ni kò gbọ́ ọlọ́run ní ìṣẹ́jú kan láti tán gbogbo ìṣòro wa kí ló wá dé tàpá ọkàn wa pàṣójú kan ẹ bíbélì sọ pé ká máa gbàdúrà láì sinmi ẹ jẹ́ kí ọpẹ́ yín kó tún pọ̀ ju ìbéèrè yín lọ torí pé kí ni kò gbọ́ ọlọ́run ní ìṣẹ́jú kan bí mo ṣe máa ń sọ láti tán ìṣòro yín tó eléyìí mo mú wá fún yín lónìí ní báyìí kí n tó pe àwọn ìránṣẹ́ Ọlọ́run wọlé ọ̀rọ̀ ìṣítí tí mo mú wá fún wa lónìí òun ni à ń pè ní ìní Olúwa ìní Olúwa kí ló ń jẹ́ ìní Olúwa Bíbélì sọ pé àwọn ọmọ ni ìní Olúwa ó ní ọmọ inú sì ni èrè rẹ̀ ó ní bí àti ilé ọrọ̀ alágbára bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìwérí ìbùkún ni fún ọkùnrin náà tí àpò rẹ̀ kún fún wọn ìní Olúwa Bíbélì sọ pé àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ mi ní olúwa ọmọnú sì ní èrè rẹ̀ bí ọfà sí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìwé rí ẹ jọ̀ọ́ jàre ẹ̀yin dáadáa àtàyè mọ́mí ẹ̀yin àǹtí mi tẹ̀ ń gbọ́ mi nílé ìní olúwa tó wà ní àkàkà yín ẹ jọ̀ọ́ báwo lẹ́yìn ṣe ń bójútó ọmọ tí jésù fi fún yín ọmọ tọ́lọ́run fún yín pé kẹ́ máa tọ́jú báwo lẹ ṣe ń ṣe é báwo lẹ ṣe ń tọ́jú àwọn ọmọ yín ẹlẹ́mìíràn ni ẹ wò ó wọ́n bíbí náà bíbí èmi náà ti bí ẹnìyẹn ìyá àwọn ṣayé ó ṣayé tiẹ̀ ó mọ kankan ọ̀rẹ́ díhùn lọ́nà kó o má ṣe tòun hmm. ẹ wò ó ṣe rí ọmọ tẹ́lòmíì bí ló ṣe máa rán ẹlòmíì lọ́rùn àpáàdé ẹ má bínú pọ́rọ̀ mi fẹ́ le bẹ́ẹ̀ ni nígbà tẹ́ bá bí ọmọ tẹ́ ẹ̀ tọ́ tó bá dijọ́ kẹyìn ṣe ní díyìn lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ṣe ṣe àwọn ọmọ tọ́lọ́run fún yín ẹlòmíì bá ti lọ ní bí ọbí ọjọ́ bíi thursday báyìí ó di bí ọwọ́ ìrọ̀lẹ́ sunday kan tó dé wọn ni wọ́n bọ́rọ̀ àjè lọ àwọn pẹ́ẹ́rẹ́ àgbùdọ̀ má ṣiṣẹ́ ṣùgbọ́n gbàtà bá jáde lọ tàbá ń ṣiṣẹ́ ìjọ bọ́lẹ́ fi àwọn ọmọ yìí sí ta la lábòjútó wọn nígbà tẹ́ ẹ̀ sí nílé ta ló ń tọ́jú wọn ṣẹ́rí bí ayé ọlọ́mọ àjẹká ayé dorí kodò ṣẹ́rí bí ayé ṣe rí nìsín tó jẹ́ pé àwọn nǹkan tó bọ́ ṣe máa mọ̀lẹ́sì ọmọ kékeré ni wọ́n bá kiri àwọn nǹkan nìsín ọmọ kékeré ló wù wọ́n láti bá láṣepọ̀ báwo lẹ́yìn ṣe ń tọ́jú àwọn ọmọ tí yín ẹlòmíì ọmọ ọlọ́mọ ló fi ń ṣọmọ o kò ṣe pé kò ní tiẹ̀ o ṣùgbọ́n tó bá délé báyìí gbogbo ojú ló máa ká sókè welcome sir welcome welcome Baba. yẹn àwọn ọmọ ti sá wọlé àwọn míì tí Baba bá wọlé báyìí àwọn ọmọ máa lọ pretend ni wọn ti sùn wọn sùn ṣùgbọ́n ojú orúkẹ́rẹ́ ti rójú olóró sí àwọn dádì eléyìí ìbọn mọ̀ṣeré ọlọ́run aṣàánú wa àwọn ẹ̀ní olúwa tó wà ní ọwọ́ wa tí jésù fi fún wa báwo la ṣe ń ṣe wọ́n báwo la ṣe ń tọ́jú àwọn ọmọ yín sí ọlọ́run aṣàánú fún wa torí ní ọjọ́ ìkẹyìn a máa jíyìn báyìí ṣe gbogbo àwọn ọmọ yìí bá ṣe tọ́jú wọn ẹlòmíì àfọmọ́lẹ̀ ẹlòmíì àjáde látàárọ̀ ó mọ̀ kó dalẹ́ kóun tó wọlé o tó bá ti fọmọ lọ́ndẹ̀ náírà láàárọ̀ lára ìsì àti dòdò tó bá lọ sí skul tó wọn máa fi dé lọ́sàn-án tó ti fọ́ndẹ̀ náírà lẹ̀ lórí tébù ṣé à lọ sọ́dọ̀ ìyá bílíkì lọ sọ pé kọ́ bá ẹ ṣe kinní kan kọ́ bá ẹ ṣe pápápá kò jẹ́ màá tó di tó máa fi dalẹ́ ńkọ́ ilẹ̀ àti ti ṣú ẹ wo mi ò lè dáná jàre ra búrẹ́dì wá ká fi jẹ bọ́tà bẹ́ẹ̀ lómi ṣe ń tọmọ nìyẹn ẹlòmíì ò tiẹ̀ ní pọ́ọ̀tù ọbẹ̀ báyìí ọlọ́run wá ṣàánú fún wa o ẹlòmíì ò dé iléèwé ọmọ ẹ̀ rí pé ok wọ́n ti ń pe parents teachers association ẹlòmíì ò dé bẹ́ẹ̀ rí ẹ̀ tọ́mọ bá ṣàtìmí ṣé ó páàsì ò gbọ́dọ̀ má páàsì mi bá fẹ́ lù ẹ̀ yìí lọ́rùn ẹlòmíì ò dé ọmọ ẹ̀ rí o ẹlòmíì ò mọ tíṣà ọmọ ẹ̀ àmọ́ pa gbọ́dọ̀ ṣiṣẹ́ agbọ́dọ̀ tajà agbọ́dọ̀ gbogbo ọkùnrin nìkan ò lè dá ṣe àti pé pàápàá ọ̀rọ̀ igan kì í ṣe ọ̀rọ̀ títọ́ kì í ṣe ọ̀rọ̀ obìnrin nìkan ó yẹ káwọn ọkùnrin gan ti máa bá wa dá sí i gbogbo nǹkan tẹ̀ ti ń yí padà nísìnyí tẹ́ bá lọ pàdé àwọn òbí àwọn dáàdì náà ti ń jókòó mbẹ́ àwọn dáàdì tó mọ̀ pé ẹ ọjọ́ ọmọ ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la àwọn ọmọ ó jẹ àwọn lógún báwo lẹ ṣe ń tọ́jú àwọn ọmọ yín sí àwọn ìní olúwa tí Jésù fi fún wa báwo lẹ ṣe ń ṣe wọ́n ṣẹ́rí ẹ jẹ́ kí àwọn wọn wà ní àkàkà wa ibi tójú yín ò bá dé ẹ má jẹ́ káwọn ọmọ yín lọ ó yá àgbà lọ́wọ́ ọmọ èmi tí ẹ máa ń sọ pé kéré ta fún wọn máa jẹ́ kọ́ ọmọ máa lọ sí skul tó di pé wọ́n máa wọ mọ́tò bíi méjì mẹ́ta lọ́wọ́ primary school tá a bá ti mọ̀ pé alágbára school bus mo ní ọkàn tó sọ fún mi mo ní báà lọmọ yín ṣe ń lọ school wọ́n ṣẹ̀ kó sádùúgbò tuntun school jìnnà sọ́dọ̀ wọn ó ní ẹ onímọ̀rúwá ọlọ́kadà ló wá ń kó àwọn méjèèjì ṣé ẹ mọ ọlọ́kadà ọlọ́kadà yìí òun ló ń gbé wọn lójoojúmọ́ ṣé ẹ mọlé ẹ ah, ọmọ òun mà mọlé ẹ àà ah, ah. ṣé ẹ mọ ìyàwó ẹ rárá ẹ mọlé ẹ mọ̀nà ọlọ́kadà òun ló ń gbọ́ ọmọ yín láàárọ̀ òun ló ń gbé padà sílé nírọ̀lẹ́ lójoojúmọ́ ọlọ́mọ má jẹ́ kí ṣùlù ọlọ́kadà yìí bólẹ̀ máa wá sí kó ah, mi ò tọ́ dẹ̀ lẹ́sọ̀ ah, ẹlòmíràn ní onímọ̀rúwá tí mo mú òun ló ń gbé àwọn ọmọ mi good ṣe ẹ mọ̀ wọ́n délé ẹ mọ̀ ibi tó ń gbé àbí ọ̀kọ́kọ̀ fún yín nọ́mbà wọn ọlọ́run ní jẹ́ ká sọ ọmọ nù ọlọ́run ní jẹ́ káwọn ọmọ wa dọmọ ọlọ́mọ ayé táwọn èèyàn ń fọmọ ṣe ritual ní ìsìn ẹ ẹ jẹ́ ká la ojú wa sílẹ̀ tẹ́ máa gbọ́n mọ́ yín fún school bus gan ẹ bá wọn ṣe arrangement tẹ́wọ́ dẹ̀ bàpọ̀ ẹ fi wọ́n sí skul tó yẹ pé tẹ́ bá ti rọra rìnrìn ìṣẹ́jú mẹ́wàá ọ ti débẹ̀ ẹ má yẹ ká máa fọmọ tàfàlà àwọn ọmọ mi akọ máa rìn gbére gbére ibi tán máa rí lọ́kọ̀ ń wọ̀ sí wọ́n ti ń bọ́ ọmọ kékeré mi ọmọ ọdún mẹ́jọ mi lájọṣepọ̀ lábẹ́ òbí ẹ̀ òbí òdẹ̀ mọ̀ wọ́n àtọ́jọ́ pé ilé tẹ̀ ń gbé bóyá ilé fúláàtì ni àwọn ọ̀nkú ọ̀nkú àwọn àǹtí àwọn àbúrò dádì yín àwọn àbúrò yín ọkùnrin gbogbo wọn bá yín gbé ọmọ tí yín á wà nù yàrá yín á wà lókè ẹ ti sùn wọ́n ya wọ yàrá lọ bọ́mọ èmi ní pírísìpù kan èmi ò dẹ̀ mọ nǹkan mi ì tí ì lé mi ìmọ̀ nǹkan tó máa yẹ bẹ́ẹ̀ táwọn wàdà ti dàgbà dáadáa tó ti tójú bọ́ tèmi bá ti lálejò ọkùnrin nínú ilé tí mo fi wọ́n sí yàrá kẹta tá a máa fi ń gbàlejò ṣe ra àwọn ọmọbìnrin tí Jésù fún mi yìí máa yá palẹ̀ mọ́ palẹ̀ wọn palẹ̀ wọn mọ́ ọkọ mi ní kí ló ṣẹlẹ̀ bá ní yàrá wa lọ́ máa sùn tí bẹ́ẹ̀dì ò bá gbọ́ bá mi gbé bẹ́ẹ̀dì lọ́kẹ́ jù sílẹ̀ lẹ̀ kí ló dé máa ní mo lálejò ní yàrá kákọ́ mẹ́pà tó lálejò kọ́ máa ní ẹ ṣe é ọlọ́run má jẹ́ sorun ẹ̀ṣẹ̀ nígbà tí n bá sùn tí mò ń ọrùn tó bá yọ lọ bá ọmọ olórúkọ kan bá ní gbogbo gbogbo èèyàn ni mò ń fura sí ìbànú ẹ̀jẹ̀ máa fura olóyìnbó ní prevention is better than cure tó ń bá ti mọ̀ pé mo lálejò ní yàrá kẹta mo kó àwọn ọmọ mi nìyẹn yàrá mi náà máa sùn lọ́jọ́ yẹn o ẹlòmíì òbí mi àsùn àsùn àsùn wa tọ́ ẹ̀ jí láàrin òru kẹkọ̀ọ́ tiẹ̀ sọ pé jẹ́ kí n tiẹ̀ lọ yẹ àwọn ọmọ ìwú kẹkọ̀ọ́ tiẹ̀ yọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́ wọ yàrá wọn ẹlòmíì ọmọ ọmọ àgbàlagbà bóyá ilé kọjú sí mi kọjú sí ẹlẹ́ ń gbé ọmọ primary four primary five a máa wọ̀ ẹ́ ń ta gbangba ẹ̀ ní bathroom yẹn kúnjú ọlọ́run á ṣàánú fún wa o àwọn nǹkan tún sòkè alẹ́ débi pé mo gbọ́ sórí yẹn ni plumber tó ń bá wọn ṣiṣẹ́ wọ́n ní kó lọ sílé àwọn lọ bá wọn ṣe tọ́ílẹ̀tì àwọn tó bàjẹ́ à ń bọ̀ nígbà tí plumber dẹ̀ máa wọlé torí pé ọmọ kékeré nìkan ló wà lórí ọ̀rá mu tọ́ílẹ̀tì ló mu wọ̀ ibẹ̀ ló ti bá yí ọmọ yẹn ló ti ṣe bó ṣe wù ọlọ́run á ṣàánú fún wa ọlọ́run má jẹ́ kí àwọn ọmọ wa rán wa lọ sọ́run àpáàdì tó bá jẹ́ pé méjì lẹ lè tọ́ ẹjọ́ mọ́ ẹ̀já bí méjì ká fètò sí i tó bá jẹ́ mẹ́rin ẹ̀já bí mẹ́rin ká fètò sí i àwọn ọmọ tó ju wa máa tó tó bá jẹ́ pé ṣọ́ọ̀bù lẹ́nu lọ tọ́mọ yín bá ti close ẹjọ́ kan jókòó tì yín ṣọ́ọ̀bù ẹjọ́ máa darí bọ̀ lálẹ́ ẹjọ́ máa darí bọ̀ lálẹ́ èmi àríyá arọ́mọ ni bẹ́ẹ̀ bá ẹni bá ti sọ pé ibi tóun pè mí sí wọn ò fọ́ mọ́ ńbẹ̀ díbídí odi ẹ mú ọlọ́run aṣáánú wa a ò ní sọmọ ritualist ò ní rọmọ yín ẹ bójútó wọn ẹ bójútó àwọn ìní olúwa tí jésù fi fún yín torí táwọn ọmọ ẹ bá dàgbà wọn á ṣe fún wa jẹ tó mo lérò pé díẹ̀ tí mo mú wáyé ẹ mo gbàgbọ́ pé ọlọ́run á ṣe wa ní etí á dẹ̀ ṣe wa láǹfààní lórúkọ jésù ìmẹ́dánu dúró díẹ̀ a lọ́wọ́ a fi jó orin àtìyìn àwọn lọ fi yan ọ̀gá ògo ẹ wò tí bá máa padà wọlé èmi àti ìránṣẹ́ ọlọ́run alààyè lájọ máa wọlé bọ̀ ní abala ọ̀rọ̀ ọlọ́run ẹ má ì sì dìde o